الحمد لله الذي وضع لنفسه بقضية الأمة أحمده سبحانه وتعالى ورسوله وأشهد أن لا إله وحده لا شريك له الملك القدوس وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى يوم البعث ما بعد عباد الله اتقوا الله تعالى وكونوا من القرآن الذين يمسكون محبة الناس وقربوا إلى محبة الناس قال تعالى ولولا كان من القرون من قبلكم كل من قتل لنهون عن المعافاة في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا يشركوا فيه وكانوا مسلمين وما كان ربك من مهلك القرى بظلم واهلها مشركون سورة النور الآية الثالثة عشر فالجميع إلى سابعة إلى سابعة عشر بعد مئة عباد الله ثبت من شهر أن رسول الله صلى الله عليه وسلم قال بدا الإسلام وإما وسيعود وإما كما بدا وطوبى للمرأة وفي صفة الفقيه قيل من هم يا رسول الله قال الذين يثبتون الذين يثبتون إلى مصر الناس وفي رواية أخرى في الفصيحة قيل ومن الظلماء يا رسول الله قال لا ناس صالحون قد يغفل في الناس من الكثير ومانع فيهم أكثر مما يمتنعهم هو ابن غسان عن الصحيح آخر الأسد أو الجمعة قال إنكم اليوم على أسئلة ربكم تأمرون بالمعروف وتنهون عن المنكر في سبيل الله ولم تجعلوا فيكم فترتان فتره الجهل وفتره نور العيش وتتفضلون عن ذلك ويتمرسل يومئذ الكتاب والسنة له أجر خريجين قيل منهم قال أجرهم وله بسنة من عصريه قال قال رسول الله صلى الله عليه وسلم عن للغرباء الذين يتوفقون بكتاب الله فيما يكبر ويعملون بسنته فيما يكبر عباد الله وإن وصل الكوبة من يجب لا أن رواية الكوبة هو في الإسلام يختار الإسلام وقوة في العقيدة وقوة في الأخلاق والسلوك وقوة في المصالح والتصورات وقوة في العادات والتقاليد وقالوا لا يعلم ما حقا ولا قوة عليهم وإنما قوتهم بين الأكثرين وهم قلة القليل طوبى لهم طوبى لهم وحسن المآل بارك الله لكم في القرآن العظيم ونفعني الله وإياكم adọ́gbọ́ ọlọ́wọ́ba ọba ti gbé ìwé ní orúkọ wa láti fún àtúntò kọjá bí àtúntò láti ní ìwọ̀n tó ní àdúrà káàdì ọ̀hánlá níwọ̀n tó ní ìwọ̀n máa ti rẹ̀ ọ̀gá tó fún ọ̀gá tó lórí ayé ọ̀pọ̀ ìjà ti láyé lórí ìfẹ́ ọlọ́wọ́ba bí a pè lórí ọ̀nà káàkà ní lọ́dọ̀ ọlọ́wọ́ba ọ̀la àgbà rẹ̀ kó ìgbàlẹ̀ ìfẹ́ wa ọ̀la àìlèkọ́lá ní ọlọ́wọ́ba ọba tí a sọ fẹ́ wù òun tẹ̀ ní ọba tó ti gbé ó ní àwọn ẹni yóò máa sẹ́kù lórílẹ̀ ọ̀nà ìwọ̀n ara rẹ̀ ní gbogbo àdúgbò náà pátá àti tọ́jú ọlọ́wọ́ bá wọ́n ti fi díẹ̀ òun gbé bíbẹ̀ láyé wa lónìí ọ̀sẹ̀ yọ̀rọ̀ bá tó sáré ọ̀gá ara àwọn tó wù ká máa tẹ́láyé lónìí ìlẹ̀ láǹtẹ̀ gbogbo ẹni tó wọ́n máa tẹ́láyé ìsìn ọ̀kọ́yọ̀ àwọn mẹ́ta máa fi láyé èkó sábàrà wa ìfọ̀kànlọ́ wa wúwọ́rọ̀ sáàlì ọ̀sẹ̀ àlà àwọn àtẹnà ọ̀rọ̀ má jẹ́ àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ̀ làbàrà wọn lọ́wọ́ rẹ̀ kò sí ẹ̀rí tọkàtọkà lójú ti ẹni ní ti àwọn àtúntò tó lò àbúrò ọ̀pọ̀ àkóso òwúwo wíwọ̀ láti jọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ láti gbé mo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní aṣáájú wa àyẹ̀tí ọmọ wa ẹ̀rú tí wọ́n mọ̀ wọ́n lò àníbà mọ̀ ẹrú sí ọlọ́run wáyé òtí sí ọlọ́run ẹni tó pọ̀ láti ìlú láti ìgboro ó ní láti ìwó ní káwọn akọ́tù rẹ̀ sọ̀rọ̀ àìsàn ìrànwọ́ ìyá ẹ má kọ̀wé lákọ̀wé ẹ má ìlú láti ìgboro gẹ́gẹ́ bí àwọn ẹ̀yìn àtẹ̀yẹ̀ ní ìta wọ́n ti fún àtẹ̀yẹ̀ ní ìta tí wọ́n ń láti ìgboro wọn àkọ́wé lọ́wọ́ ó ti tó oúnjẹ pẹ̀lú lẹ́wọ́ lọ́wọ́ fẹ́ẹ́ pẹ̀lú lóṣù tí ọlọ́run ó lọ́ọ́ bá ọlọ́run wa lọ bẹ́ẹ̀ àwọn alẹ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kí ìta gbogbo pẹ̀lú àlẹ́ wọn pẹ̀lú ní ara lọ ní ọjọ́ àdéhùn ìlú tó wọn wà lóru ìdílé ọlọ́run wa ní kọ̀kọ̀ àti gbàgbà ẹ̀jẹ̀ apáyọ̀ òṣìkọ́ àti kòsìlẹ̀ ìdílé ọlọ́ba òun ló lè fi àṣàyọrí lórúkọ aláwọ̀ pátápátá ìdílé ọlọ́ba òun ló máa dárí wa ní gbogbo àbájáwọlé pátá àkòtí àbùkátà ìrọ̀ lọ òun ní àkùtà wà rẹ̀ torí pé àsìkò kan kí máa ń tìbúra wọn lọ àsìkò kan kí máa ń tìbúra wọn lọ àsìkò kan ìdílé tí máa ń gbé wọn búra wọn lọ torí pé àkùtà wà lọ́wọ́ yìí nínú àwọn àkùtà wà yára yìí àwọn ìdílé tí ilé tí ilé tí ilé ìlú ẹ̀dá wọn tó wá dé àwọn àkùtà yìí bí kò bá ti dé wọn lọ èèyàn ìtàkùn tí ọba ti jẹ́ wọn lọ. Wọ́n gbé tí wọ́n máa rí tí ó máa pọ̀ nítorí ọ̀rọ̀ lórí rẹ̀. Èyí wọ́n máa sára pàdé lọ́pọ̀lọpọ̀ máa lé nítorí ọba ti lè ṣe. Ìjọba ọ̀gbọ́n máa wá láàyè láti lè máa tẹ̀síwájú lórí tọ́lọ́. Ìyàwó ọdún lè á kọ́ ní kẹrin ó ti jẹ́ ẹ̀rọ lórí nígbà táwọn olóògùn tẹ̀lé parí ó sì ó tó kú táwọn àgbẹ̀rẹ̀ ọ̀gbọ̀dọ̀ gbogbo ayé òkú tí ó yẹ gbogbo ayé òkú wá gbé òyìn ó ká ló wá ń parí náà wá àti ọlọ́gùn bá wá ní wọ́n kíláàsì máa tó lọ́wọ́ ìgbẹ́ ká máa wọlé òkú yìí ẹ wá máa bẹ nílẹ̀ ìgbọ̀rọ̀ bá pé ọ̀rọ̀ wọn máa bẹ nínú àwọn ìrìn àjò yìí àwọn tí wọ́n gbà lórí ẹ̀ àyẹ̀wò ọ̀bá sáà ní ìfọ̀tẹ́lá lọ́wọ́ àwọn ìlú wọn ọ̀pọ̀ láwùjọ wọn ò ní pọ̀ lórí alẹ́ wọn á máa lọ gbogbo àsìkò ọ̀kan. àwọn ọmọ ní àtìgbàdé náà yà fún ọmọ rẹ̀ náà wọ́n padà náà. àwọn ọmọ ní pé àwọn ni wọ́n máa ya wọ́n máa wà lórí tó ta lórí gbọ́gbọ́ nígbà tí ìjọba jà wọ́n. àtìgbàdé náà yà fún ọmọ rẹ̀ náà wọ́n padà náà àwọn tí wọ́n máa ṣàkóso epo táwọn ìyẹn bá ti pọ̀ torí pé ẹlẹ́sìn sọ̀rọ̀ wà wọ àbẹ̀yẹ̀ fúlẹ̀ ojú ojú wa pé àtúntò ń pọ̀ wá ní ìtẹ̀lé òṣèlè ẹ̀rí gbọ́dọ̀ máa sọ nípa dúró ayàwó àti ìfún àtẹ̀wò ó ní kí ìbá pé láàrin àwọn ìjọ ìjọ kọ̀ọ̀kan àbáwọn àwọn àjẹkùbọ̀ àwọn ẹni وتقيل بلا والانتفاع فتنهون عن الفساد في الارض àwọn ọjọ́ àwọn èèyàn bí ẹ má ti bàjẹ́ lórí rẹ̀ ọlọ́run tí ẹ bá ti máa bá wọn ní àtúntàrí wọn ní o ọlọ́run àtúntàrí wọn ní o sábà wọn tí ó máa sọ ọ̀rọ̀ nípa àbàjẹ́ tí wọ́n ti kí ni kí ni àkọ́lé ìjà ọlọ́run àwọn èèyàn tí ẹ̀rẹ́ láàrin nínú àwọn ọ̀gá ńlá nínú àwọn láàrin lórí pé wọ́n fi lọ́wọ́ ní pé abẹ́rẹ́ pọ̀ bá lòdì nípa àgbẹ̀. olùwàlúwẹ̀ ìbànújẹ́ kí àwọn aláàbò tí wọ́n ti tẹ̀lé sílẹ̀ inú gbọ́dọ̀ yí pé àwọn ẹni tí wọ́n ta yẹ ń lọ́la àwọn ẹni tó fẹ́ pé ayọ̀ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ máa fi fún wọn ó ti wá jẹ́ kí wọ́n kọ́ sí ẹnu àná náà wọ́n ti wá tẹ̀lé ìbànújẹ́ ọmọbìnrin wọ́n máa dá lọ fún káyọ̀ ìlú nígbà ẹ̀kọ́ ọ̀rọ̀ ìwúlò mi. ọlọ́wọ́ mo yẹ sáà yìí ní pàmò náà lò. nítorí pé àwọn ọ̀gá ń bẹ nínú bí wọ́n ń sábò sí ọlọ́run ní mo dáàbò jẹ́ ìsọ̀kúlẹ̀ tó yẹ pàmò wà á ju aláàbòsẹ̀ ọlọ́run tó wẹ̀ é ti ààbò tí kò wẹ̀ pàmò ẹ̀sìtálẹ̀ ìjọ ìpàdé táwọn èèyàn gbé kalẹ̀ ìwà àbàdé táwọn èèyàn ṣe àwọn aráàlú àwọn èèyàn tí wọ́n ti gbé wà fọ́kùn ní ìyẹ̀fún ẹ̀ máa bá òkúta ṣàlẹ̀ ó sì yẹ kí ó máa ṣàkóso táwọn èèyàn bá jẹ ọlọ́run kúrò bẹ́ẹ̀ àtòkò nípa wọn. nínú ọ̀rọ̀ àdìyẹ àdìgbà màkàmà ìsọ̀lọ́ ọ̀wà lọ́sẹ̀rẹ̀ ọ̀wà lọ́kọ̀ọ́ yàtọ̀ ní ó ti fún àwọn ìgbàdà ìsìlẹ̀ àtọ̀ nígbà wọ́n sọ ó ní ìbámu fẹ́lẹ̀ láti òkè tó ní àná. Orí tó tọ́ tàbí ẹni tó ní báàmù tó ní mọ́tà. Gbogbo ara mọ́tà ní gbogbo olùgbélé yìí. Ẹ̀sìn fún wọ́n ní. Ẹ̀rí tó wọ́n fún ọba ẹ̀dá bí ọba aláṣà ní tó nàbà sí náà. Pé àwọn ọ̀fẹ́ tí wọ́n ń lu èyí, wọ́n kí ẹ̀sìn táwọn ọba bá ọ̀rọ̀ ọ̀gbẹ̀ lọ́wọ́. Ẹ̀sìn tí wọ́n torí pé lásìkò yìí ẹ̀kọ́ ló pilẹ̀ ìwà àbàtẹ́ ló pilẹ̀ ìfipá lóye ló pilẹ̀ àpòtí ló pilẹ̀ ìsìláàmù wá dé onímọ̀ọ́dúnmọ́ lẹ̀ àníbìkan ọmọ àwọn àníwọ̀ sẹ́lẹ̀ ọmọ tí wọ́n ṣe láti òkú ìgbésẹ̀ náà wọ́n ní ti tọ́lọ̀ pa fún àwọn ẹ̀rọ dáadáa ìdí ìrẹ̀pá ẹ̀wọ̀n ìjọba yìí pèsè ìlú kú ọ́rọ́ pẹ́ tó o múlá ta ní àlùfáàjà ìkàlẹ̀ ìdènà rẹ̀ kẹ́ ẹ̀yẹ̀ mọ̀ fún mi láti fún ọbẹ̀ tà lówó. ọlọ́run á sí àlẹ́ ìdílé láti kó yìí ìsìláàmù ti àgbèjì. alẹ́ ìsọ̀rọ̀ wọn wà lọ́sẹ̀ náà ó ti kó dára fún afẹ́ríkà yẹn yóò ti kẹ́ ẹ̀. wọ́n ti yà wọ́n kúkọ nígbà ìsìláàmù padà àtúkọ̀ wá tẹ̀lé láwùjọ wà fún ìgbà tí wọ́n wà nínú àwọn ẹni àjòjì àtàkùkọ máa jẹ́ sí wọn. Èyí wọ́n kọ̀ lórí ikú wa. Ṣùgbọ́n ló kàn fún wọn pé àtìkọ̀ wọn wọ̀ nígbà ó ń bá ìsìnkà láti jẹ́lẹ̀. Yóò lùtù fẹ́ bá sùn fẹ́ láàárín ọgbọ́n orí òbí ìrora. Òbí ilẹ̀ kò ní àdá báyìí kọ̀ màtá yó. Bákan náà, ìgbà ń pè fún wa àdùnnà ara rẹ̀ àníwá ni wọ́n máa tẹ́lẹ̀ àwọn ẹni tó bá jẹ́ àjòjì lọ́lẹ̀ àwọn wà ní àjòjì àníbẹ̀rẹ̀ sáàlẹ̀ fún wa sọ̀rọ̀ náà wà ní ọ̀sẹ̀ nígbà wọn ní ilé ìwé ìjọ wọn àwọn ilé àwọn àwọn ènìyàn ó ní àṣẹyí rẹ̀ sọ̀tún ìgbà àmàlàgbà àwọn làwọn yóò wà lórí dáadáa nígbà táwọn ènìyàn bá pàdé nígbà táwọn ènìyàn bá dà wọn. nígbà wọn ní Àlẹ́bí sọ̀rọ̀ wà mọ̀ àlẹ́ sílẹ̀. Wọ́n fi mẹ́ta alẹ́ ẹ̀kọ́ à. Alákọ̀ọ́kọ́ làwọn ẹ̀ka nìyí gáàmù wọ̀. Ó ní ẹ̀sí ń sọ ọ̀rẹ́ tó. Àwọn ìyẹ̀fẹ́ ní ẹ̀rẹ̀ ni wọ́n yà kalẹ̀. Kọ̀yí ìlú ti náà fún ìtàkì rẹ̀. Ìwọ̀nba tó lé pe ni wọ́n jẹ́ láàrin ọ̀gbìn ní abú. Ẹ má ti sọ̀rọ̀ ìwọ̀n fún wa, ọmọ ìwọ̀n bá nìyẹn. Sáà ní kí wọ́n tó lórí dáadáa ṣùgbọ́n láàrin ọ̀pọ̀ ìyẹn tó ní wọ́n máa wà ó ní pé kí wà ní kó fi àtọ́rọ̀ máa bẹ̀ láti ìlú àdáyẹ̀dẹ̀ sí ilé ìgbà. wọ́n ní wọ́n bá lọ́wọ́ pè ní ọ̀pọ̀lọpọ̀ sí ìgbẹ́ lórí ẹ̀ àwọn ọmọ ọ̀tọ̀ ọ̀nù. nítorí bẹ́ẹ̀ ìtọ́jú náà máa lọ lẹ́yìn nínú ọ̀rọ̀ wà lórí ẹ̀ ṣẹ̀tọ́jú náà máa lọ lẹ́yìn. àwọn ìyẹn tó yóò máa dúró fún ìfọwọ́ ọmọ àlejò ọlá àwọn ìpínlẹ̀ ní wọ́n máa wọ́ lórí ìṣe ọlọ́wọ́ba lórí ìṣe àti ọmọ Muhammad sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀dúnrà tó ń lò ní tó ní ìlú ìlú ọ̀sán ló bá lò ní láwọn wá ní sọ́ọ̀tì ti kú òní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yọ tó lè lóko àtúkò kan tó máa wá pé ní oṣù alákẹ̀lẹ̀ sọ mi. Bébí pàtà àdébọ́lọ́ ọ̀gá ni. Nínú ọ̀gá ìṣèkọ́lọ́ ọ̀gá lọ, kí ni ó pilẹ̀? Ìpalẹ̀ ló pilẹ̀. Kí ni ó pilẹ̀? Ìpínlẹ̀ ló pilẹ̀. Wàhálà ni ó pilẹ̀. Ẹ̀rọ kan náà wọ èyí wọ́n gbé lọ bọ́ọ̀sì rẹ̀ nígbà láàyè tó lè rẹ̀ ní bọ́ọ̀sì. Wọ́n lé owó oúnjẹ wọ́n á bọ̀ lẹ́nu rẹ̀ lọ́wọ́ kú lẹ́kọ́ọ̀lù ẹnu ìfẹ́ra yìí. Ìjọ máa bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n ti jẹ́ kí àtúntò ọlọ́run bá lé. Àlejò sọ̀rọ̀ náà wọ́n àti ìwọ̀n sílẹ̀. Ọwọ́ náà kú wọ́n yìí wọ́n máa lè àfi àtúntà òní máa lè bẹ̀rẹ̀ yìí. Àwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n mẹ́lẹ̀ o. Àwọn tí òní tẹ̀lé wọn wọ́n wọ́n dúró. Wọ́n bá yẹ tí wọ́n bá ń sàn àyè àwọn tí ò ní tẹ̀lé wọn àníbi láwọn ọkọ yìí sọ̀rọ̀ lọ́wọ́ fún wa lọ́wọ́ fẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀sẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tí àwọn àjọ ọ̀dọ́ ń bá wa fún wa láti ní kọjá ara rẹ̀ orí kí à ń tẹ̀ wá bá tẹ̀ ó kà ló wá láti fi àgbẹ̀ à ń fẹ́ dára lọ́dọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n yẹ ká máa wọ pé kí làwọn ọ̀rọ̀ ìgbọ́ yẹ kó kó sí wa lára kí làwọn ọ̀rọ̀ yìí tó lè kó wà lára wa káwọn àgbọ̀lẹ̀ náà máa nù. Àwọn akọ́ni ló lè ká máa tẹ̀lé tó bá ti kílò owó láàrin ìjọba tó wà ní àwọn ọ̀gá ìlú sọ káàbọ̀ máa ṣe fún wọn. A ní fún wọn láwọn òyìnbó ti kà tó ọjà. Kí làwọn òyìnbó sọ̀rọ̀ àti ìrìnsẹ̀rẹ̀ àti náà ti wọ̀ láwọn òyìnbó kí ìwọ̀kọ̀ ta fún ara rẹ̀. Àti káwọn sáré nínú wọn àwọn ìlú ọ̀gá fún ara wọn. Àti ìjẹsẹ̀rẹ̀ وعبادة وسلوكا ومعلومة والزكاة إلى إلى يوم القيامة والزكاة تنفع بعد بعد وصوله والزكاة تنفع مع الوصول oníta ojú ọ̀nà wọ́n ti yóò bẹ̀rẹ̀ ìwà oníta ojú àwọn káàkiri oníta tó wà lè gba náà máa ń káàkiri oníta tó wà lè gba náà máa ń gbé wọ́n máa ń gbé wọ́n àwọn báyìí ni wọ́n ti gbé nínú bá ìwò ọ̀bá àyẹ̀wò ìwà yẹn. a ti kó ara mi pé àyẹ̀dí ilẹ̀ ìgbèrú rẹ̀ wà á gbàgbà rẹ̀. ìròyìn yìí ti wọ́n yẹn. nígbà táwọn ìyẹn ti wá gbà mí nígbà tó tàn bá ilé ẹgbẹ́ yìí a ṣe báyìí bá lọ àwọn àgbọ̀ ọ̀rọ̀. wọ́n ti máa ń kó lọ́wọ́ àdúgbò òkú ti báyìí ọ̀gá ti fi bọ́ọ̀lù ìwé bá lẹ́yìn. Ìgbà tí ó ń wáyé máa ń bọ́ọ̀lù tọ́wọ́ bá fẹ́ sáré bí ilẹ̀ fẹ́ ìyẹn máa bá yìí. Ṣùgbọ́n fún ọ̀gá ẹni tí ti báwọn àmúṣe ẹlẹ́dẹ̀ ìwé bá wọn. Ìwé ti gbọ́ ilẹ̀. A gbọ́ àyà ọ̀rọ̀ yìí fún àdìgbò àwọn àdìgbò ọ̀gá ṣùgbọ́n àwọn ilẹ̀ ìdí àtàrí àpẹẹrẹ àtàrí ṣùgbọ́n àwọn àdìgbò

tí wọ́n fi pé wọ́n kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ra àfihàn Ìwọ́n pa ààrẹ yọ̀ ń kọ́ ààrẹ tó ti dánù. Wọ́n kọ́ pẹ̀lú ọ̀rọ̀ àwọn àbá. Ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò jẹ́ àríkọ̀ sí ara fọ́nà. o lẹ́yìn tí àwọn ọmọ yòó sílẹ̀ òbí tó tó bá ọ̀rọ̀ tó ń bọ̀ lọ́wọ́ òbí tó ń bọ̀ sí òbí tó ń bọ̀ ti ní wò òbí tó ń bọ̀ ní máa ti ìwọ wa lọ sí pàṣẹ dáadáa alẹ́jọ́ àwọn tó kọ̀ lọ. èyí jẹ́ èyí jẹ́ ọ̀wọ́ lẹ́yìn mi àwọn tó wá ní ìbátan máa tẹ́ ọkọ̀ pọ̀ wá kúrúkú wá máa tẹ̀ látọ́ni tẹ wá pẹ̀lú mi. akọni ìgbẹ́ ta àwọn tó rẹ̀ máa wúwo wọ́n tẹ̀lé háwùn náà á lè kó ta kúkú tó rẹ̀ nípa ara yìí ẹ máa fọ́ máa yẹn pa rẹ̀ kí wọ́n á dé àti pàṣẹ dáadáa wá ní wá òtítọ́ pa èèyàn ní àwọn gbòǹgbò ìsinmi tí àwọn yóò máa ti mú àwọn àwọn dáadáa. Ìpìlẹ̀ ìsìn, àwọn bá wà lòun ní àwọn máa ti kú ilẹ̀ láwùjọ. Ní ìgbà tó ti gbọ́ ọ̀pọ̀ lọ́nà. Ṣùgbọ́n àwọn ọmọ máa ń sọ yìí, yàtọ̀ ní ìgbà tí màá mú wọ̀n ìdáhùn náà máa rè. Wọ́n ọ̀gá ìdùnnà sọ ló bá ń tọ́ka rẹ̀ pọ̀ nínú ọ̀rọ̀ ìlú tí ọ̀gá náà pàdé àti àti ìwọ rẹ̀ ṣùgbọ́n kò lè gbàgbọ́ pọ̀ ní ẹni ọdún tàbí ojú lẹ́sẹ̀ òun fún bàbá ló bá ní ẹ̀ tó ní kí ọ̀rọ̀ dáhùn ló ń ti sẹ́yìn rẹ̀ náà. Ẹ̀ ẹ̀ ní pàtàkì ló ń lò Ẹ̀ ń ta fún ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú àkọọ́lẹ̀ wọ́n làwọn àdúgbò yàwó tí mo lọ nínú àwọn ìbáàbò ẹ̀ lọ jàmá àdúgbò lọ tí wọ́n pẹ́ lẹ́kọ̀ọ́ àwọn akókò àti àwọn tó wá ní sí wọ́n lọ lọ sí ìpínlẹ̀ àwọn ọ̀nà wọ́n bọ́ ìgbà àwọn ọmọ sí wọn. ọ̀rẹ́ ìyàwó àwọn akọ̀ọ́ ni ìọ́nà tó wà lára rẹ̀ kí ni ìyàwó ara yẹ. ara لهم الحكم والعائلين النبي صلى الله عليه وسلم قل ولا تدعوا فيكم حكمتان إن تطع عليه صالح ومن ظالم من الكون فاكوا من جمهورين عن ثم فاكوا من قرون من أقوال الله عنه أنا أقول فاكوا من جهل إن وقع المقام منه عليكم تصبر على الله عليكم tó lọ ìgbọ́n ńlá. Aláìnà ọ̀rùn nígbà tí ó wà bẹ́ẹ̀ yọ. Àwọn ti pọ̀ ní àwọn sápọ̀ tó jẹ́ àná. Àná ti sọ wípé ìwọ́n àìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú kí ẹ̀ka àmì ìfọ̀ hábà ní wọ́n bá wọ́n bá wọ́n ní ìjọba wà wọ́n á gbé ìbàdàn sí ẹgbẹ́ tá lọ sí kọ́ọ̀bù ìgbẹ́lẹ́ à káni tó ọ̀rọ̀ ní kùkù ní lọ́wọ́ rárá ọ̀gbẹ́ ká kọ̀ lọ. Ìlú ọ̀wọ̀ àdéhùn ìjọba ló ti sáré ìlú Kí ni ọdún náà ṣe fẹ́ àwùjọ aláwùjọ àti pápákọ̀ ìgbà òkè ilẹ̀ àwùjọ ìgbà àdìgbọ́pọ̀ wá. Ìgbọ̀ wá ẹlẹ́ẹ̀kẹ́jì fẹ́ẹ́ fọwọ́ pẹ̀lú ìwọ́n rà nínú ìgbà ayé ẹ̀rẹ́ النبي صلى الله عليه وسلم قل الثاني فيه لعنة من الصحابة كنت شهادة عليه اليوم تقوم على الجيران على ولكن لا تقولوا في رأي كل المطلوب فيه في هذا التدين في السنين أحسن ولا تري أو ما يلاقي هذا الدين وما يصير ما له كيف نتعلم من الإسلام هو كيف يفعل يقول لنا فقط هي في الأول ẹ̀gbọ́n wa ìdí àtẹ̀kọ́ ayé ìdí àtẹ̀kọ́ ayé ó ti fi ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀rọ yìí. ayé àbọ̀rọ̀ àtẹ̀kọ́ ìdí àtẹ̀kọ́ ayé ó ti kò kà pátá ìdí ayé láti tẹ̀lé lọ wá ní. ìdí ayé láti tẹ̀lé lọ wá ní. àwọn àtẹ̀kọ́ ni wá ìṣòro náà kò sábà lè pé àwọn kẹ́ni yóò ní ìpínlẹ̀ ìgbà wà lórí. mo sọ pé láti mọ̀ àlẹ́ àdàgírẹ̀ ẹ̀yìn ń pa nípa lórí òkú lọ́wọ́ ẹ̀sìn ṣùgbọ́n wọ́n tàbí ọkùnrin náà ga ẹ̀ tó máa ń gbá ẹ̀kọ́ orí aṣọ ẹgbẹ́ wọn. Ìrètí ní mo ti lé ìfọ̀ àwọn àti mùsùlùmí ọ̀pá ìyẹ̀kú orí aṣọ ìyẹn. Wọ́n ò ní sí lórí tó jẹ́ ìlànà ìmọ̀lọ́ bá ti lé. Àmì ìgbàgbọ́ àwọn àlùfáà, àwọn ẹ̀kọ́ ìgbàgbọ́ ti fi hàn lẹ́yìn bí mi láàrin ọ̀tún náà lẹ́wọ̀n á àwọn tó wá jẹ́ kí wọ́n lè dúró sí ẹ̀sìn nígbà tí wọ́n bá tẹ àwọn náà. nígbà táwọn ìjọba bá ti wú ẹ̀sìn kan àwọn tí wọ́n wá lè dúró rí nígbà náà tí wọ́n náà wò ní mú kan níbẹ̀. nígbà òun kan ló bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ ó ní lára omi tí àádọ́ta ìrẹ̀ mẹ́rin tí àwọn ẹ̀mọ́ rẹ̀. lára tí a kọ́ yẹ kí n lára ti bá tàbí ìgbẹ́ tó bá tó ti bá ní lára sí ìgbà bá ti kú ní bá ẹ̀kọ́ ọ̀hánà ẹ̀sìn mẹ́jì ọ̀rọ̀ àwọn àtọ́mọ́ mẹ́jì nípa ẹ̀sìn nípa àtìyá nípa ìmá à ọ̀kadà ọ̀kadà ní ọ̀hánà lò sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. ẹ dákun lẹ ìfìdí táwọn ìwẹ̀ kí èsè mùsùlùmí kọ́ nípa ìlànà ẹnì kan sọ nínú àwọn ìsọ̀rọ̀ ó ní àwọn kí èsè mùsùlùmí ó ń wọ̀

ìlú ìfúnná lọ́nà tó sí ẹ̀rọ tó tó díẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ń pèsè sí ìlú náà ti pèsè sí ìlú lórí ṣùgbọ́n ìlú tí wọ́n ìlú tí wọ́n ní àlọ́ wọ́n pèsè sí ẹni tó tó lọ́ ní ìṣẹ́ni wọ́n tó láyé. ثم الاثنين أن صلى الله عليه وسلم يقول أنه لو كنت أفضل وكيف القلب لأفضل من الأول الذي قرأه قال القرآن ترى من أنفسكم عليه معه أن أمسكه وأستكفي له أمره وشعوره في الأمر فمن يؤمن على الأمر صلى الله عليه وسلم. Ini sudah Islam, esok ini àtúntìlẹ ìsìláàmù ní sàtọ́ nìkan ìsìláàmù ní sàtọ́ nìkan kó ọ̀wá ti àtọ́ nìkan ní ilé ìsìláàmù kó wá kó ti ìsìláàmù náà ẹni tí ọ̀gá wá sí tí wọ́n ti yẹ ká lọ́wọ́ yìí pé ó ní ìṣe nǹkan ní ìlú àtọ́ ní ìfọ̀ ọ̀gbẹ́ ìlú á ẹ̀sìn tó ṣe lóye ó sì ṣe ètò gbogbo àwọn abọ́ yẹn wá fẹ́ láti mo ti ọlọ́run ẹ̀ka lọ́wọ́ bí kí ti bá rẹ̀ báyìí. Iṣẹ́ ní ìgbésẹ̀ ẹ máa kàkó yóò fi bá ọlọ́run pàdé àtàrà rẹ̀. Iṣẹ́ wà pé kí ọkùnrin ká ṣe lóye àtọ́jú ìgbà ìgbà bí. Mo ti di àtẹ́wọ̀n àlejò ìwé ẹ̀sùn wa fún àwọn tó lọ. Ó ti di títí fọ ní ọkùnrin òwe ń mi káwọn mi ó ní ìfẹ́ ti pẹ́ kúrò nínú ìdí ajá yìí ó sì ló kúkú rẹ̀ ó sì lọ́ọ́ bá abẹ́ ẹ̀kọ́ nínú kànga tó sì fún ajá yìí nínú. a ti wá sí yàwó ẹ̀wọ̀n sájà ọ̀nà ọ̀gá ọlọ́run kò sí pẹ̀lú wọn tó ìwá wà àdókòlà òyìnbẹ́ mi ọlọ́run kò wá ìbẹ̀rẹ̀ rẹ̀ kí ló ṣe ajá náà lọ ajá nílé bí ajá. a lè sọ fún àwọn àdéhùn yìí ó sì arábìnrin rẹ̀ sábọ̀lẹ̀ mẹ́rọ̀ ìyẹ́wọ́ ó máa ń tẹ̀lé kájú ní olóko oṣù wọlé lọ́rùn. ó ní mo ti ní ó ti olóko yẹn lọ́wọ́ kò tó ọ́nà àti máa lọ sí máa lọ mọ̀. ó ní wọ́n máa kúnlẹ̀ ní àti ní ìdókòwò náà máa bẹ̀rù ìṣẹ̀lẹ̀ káàkiri. ṣùgbọ́n kí ẹ̀wọ́n lọ sí wọn lé olóko yìí ti báyọ̀ sí ọlọ́run ti wọlé. ìwọ́n ti sẹ́ pé kò sí agbọ́n ìta agbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ìsìlámù nípa àdúgbò tààmú wa tààmú padà nínú ìlànà ìwọ̀ wá sáàdì ní ìsọ̀ wọ́n fún wọn nígbà àwọn ọ̀rọ̀ wá pé ìlú sáàdì ní ìgbòho ní àwọn ẹni ilé ó kárí gbogbo ìfẹ́ pátápátá pé oríṣi àwọn olùgbàgbọ́ òun wọn láàrin mùsùlùmí wọ̀ bá òun wọn àwọn onímọ̀ láàrin àwọn àwọn olùgbàgbọ́ lọ wọ̀ bá òun wọn bá lẹ́yìn ìsọ̀ bẹ́ẹ̀ wá ní sáàdì ní ìgbòho bàbá tó bá fẹ́ ìsìláàmù pẹ̀lú àwọn ìdájọ́ rẹ̀ látàrí ìwé pé kí ìdájọ́ ìsìláàmù lórí òun. ṣé ká lọ́wọ́ ọ̀dọ́ wá sí òun ẹ̀rọ ìwé ìsìláàmù sí ìwọ́n bá lè fi wá lórí ìrìn àjò àdáda rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Nínú ọ̀gá rẹ̀ yóò mọ ọ̀gá rẹ̀ yìí ní ká lè mú wá àgbọ̀bá rẹ̀ rẹ̀ ká lè sọ fún pàdé gbọ̀bá. Àwọn tó lọ́dẹ̀ lọ ẹ̀ká bá gbà rẹ̀ fẹ́lẹ̀ ti sára ní àwọn màmì. Ọ̀nà ìwé ni bá bàtí òun tàbí káwọn ilé ẹ̀sìn àbúrẹ́ yìí Dan apa itu orang mencetak di kau mencetak itu mulai kami ini. Aku kan ini soalnya berkuah di mulai. Dua orang yang ada itu dulu. Apa tuh itu di pasar ini tapi kalau dulu Aku kan kalau buatnya di sini baru dulu deh. Aku kan ini soalnya berkuah di mulai. Aku tak ada itu itu wajah lupa merasa bisa jadi. orang bisa mengurangkan itu. Di hati itu soalnya àtọ́ọ̀dọ̀ àlàdíyé ẹni tó bá mú gbogbo gbogbo ẹ̀sìn tí gbogbo tó ní òǹkọ̀ yìí kàlẹ́kọ́ ìgbà ìjà bí ẹ̀kọ́ gbọ̀ ìwúrẹ́ mú yẹ. Wọ́n ní kí ìgbà yóò máa tó nígbà tó ń gbogbo ní àwọn ọmọ ẹgbẹ́ mi ti ìdílé ẹni ìjọba lọ ní aláyọ̀. Bàbá lọ mi ṣe lẹ́yìn ìwé lọ́gbà ọmọ ọ̀wá náírà ìṣẹ̀lẹ̀ lọ ìṣẹ̀tọ̀ wa. Àwọn tó kúrò tó lọ́wọ́ àti ìṣòro ẹ̀rí ìdánilẹ̀ nígbà táwọn ìlú ń pa pọ̀ tí wọ́n á kókó rẹ̀ wọ́n pé à òun kì í lè yọ òdo èyí ẹ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ nígbà wọn lọ rẹ̀ ẹni tó wá lọ́wọ́ ọ̀rọ̀ lọ sí wọ́n tún wá rí sí ìwọ̀n yóò ní ara rẹ̀ nìyẹn. bí bàbá tó wù ú wá dá ọ̀gbọ́n bá wà nínú ìlú rẹ̀. ẹni tó tọ́ ọ̀gbọ́n yà kò ń ẹni tó ń ní ìtọ́wọ̀ ní kò tó lè tẹ̀lé ìgbẹ́ ní àwọn ìdúró bá ti wà sí ẹ̀ka náà ti pẹ̀lú ìlú ní àdúgbò tó wà láti ìfọ̀ ìgbà nínú tó wá àwọn káwọn wá sára ìlú pọ̀ pẹ̀lú ìdúró tá àwọn ìdúró Níbi àwọn mẹ́rin láti mú ẹ̀ lákọ̀ àwọn ìran ọ̀bá ti fẹ́ ní ẹ̀rọ. Àwọn àjọ ń bọ̀ wá ní ẹ̀rọ. Àwọn ìṣúkú wà wọn, wọ́n kọ́ láàrin àwọn ènìyàn. Wọ́n kọ́ láàrin àwọn ènìyàn. Wọ́n mú kí ní ẹni lọ́kọ̀ nílì. Wọ́n wà láàrin àwọn ọmọ ẹ̀ pé àlejò sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ti gba ìyá wọn wá pé wọ́n lè máa mẹ́jọ lọ́kọ̀ àwọn ènìyàn. Báwo láti mọ àwọn ẹ̀kọ́ bá tó lè ẹ̀ àwọn ẹgbẹ́ tó wá sẹ́nu nǹkan ẹni sáàpì máa gbàgbọ́ láti ta wà bẹ́ẹ̀ sáàpì máa gbàgbọ́ lọ́wọ́ àti ẹ̀kí mẹ́rin ọlọ́run sáàpì tó kò kọ́ wọn káyọ̀ ní ìfọ̀ nípa fún ìgbà àti ètò ọ̀há báwo la ti lè gbé ìfọ̀kọ̀ níta báwo la ti níta lọ́pẹ́ níta báwo la ti ti wa báwo la ti kò ìbára wa báwo la ti kò ìwà wa gbogbo ìpàdé gbogbo بارك الله لكم في القرآن العظيم ونفعنا بالله وإياكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد إذا جاء في يومكم لأنفسكم وأنفق اليوم فيما نفع العظيم واليوم نسأل أن تصلح فيه القلب وقت الجزاء أن اليوم غدا بل لهم أن كان الكلام كلام الله وكان الحديث كلام محمد صلى الله عليه وسلم وشهد الله وتسمعها وكل من يسمع بها وكل بها في الدلالة وكل دلالة في النار. هذا كفر الله عليه الطريقات فصل على محمد صلى الله عليه وسلم قل الله تكون بها في الجنة صلى على محمد أو نبي أو ملك في كلمة الجيران التي لا قبل وجاء من به. يلي الله ẹlẹ́gbẹ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti rí pàtó Muhammad sọ̀rọ̀ wá pọ̀ lọ́sílá ní ẹ̀yà tí ó wà. Ìjọ tó wọ́n yẹ kó sọ̀rọ̀ yẹ àbọ̀lá wọn àdé ìdòwé. Oríṣi ọ̀pọ̀lọpọ̀ à ń ta àdé ìdòwé tí bá dáa ti dáa wọn lọ ìwé owó ìwọlé àtàwọn wọn tó bá tẹ̀wọ̀ bá. Ṣùgbọ́n tó bá ti di application ní ẹ̀yìn problem wọn lé. Ọ̀rọ̀ yìí fún ká fáàtì máa ń ta kọ̀ọ̀rọ̀ tí wọ́n ń tó ká. Ṣùgbọ́n tó bá ti di fáìlì ilé ìṣòro tí wọ́n ń gbé. Làwọn tó wá káàkiri ń bá lọ́jọ́ ọjọ́ kan tó ń tẹ ara wa. Bákan náà ẹjẹ́ máa fi òní àtàwọn wa ẹ̀dá àtúnṣe gba ara ni báwo ni wọ́n ti gbá ní báwo ni rí lómi. nítorí wa tuntun kí àti èdè mẹ́rin ṣùgbọ́n nígbà tó ti kàn mí. ọwọ́ bí a ti lè wúwà wà ní ìlú àti ṣé o fẹ́ kọ́ ní rẹ̀ ṣàkàtì òyìnbó dípò tó wọ̀ ní lọ́wọ́ àpò ṣùgbọ́n lónìí ìwọ̀n ọ̀rẹ́ yẹn ń kó dípò tó wọ̀ ẹni tó ti ké lánàá òtún kọ́mọ́tà lọ ìgbẹ́ yìí òtún kọ́mọ́tà lọ ẹ̀kọ́ yìí kó lẹ́ka àwọn àwọn ìdíkàlẹ́ ní sọ̀rọ̀ ìwọ ọjọ́ ìyá ọ̀sẹ̀ yìí ló ti gbà lóyè ọwọ́ àti ìdókè tó ní ọ̀rọ̀dọ̀ ìgbà ní ní gbà ọ̀rọ̀ ìhà àpá ìwọ́ pàdé ọ̀rọ̀dọ̀ ìgbà pa ìyá ìgbà ìpàdé ọ̀rọ̀ àti ìgbàgbọ́ yìí ẹni tó ké lánàá ń sọ àwọn àwọn àwọn òṣèlú ó kó àwọn ìdílé ọ̀pá ìgbà ó wá sí lórí ìdílé ìṣòro kò kí ẹ fáwọn aláìlú rí àwọn akẹ́wọ́n wọlé kò kí ẹ láti ọwọ́ ti ara ti fi ọmọ fáàtì ẹ̀ lọ́ta ìgbà àbúrò ìjọba máa ń gbé yẹn ló kó máa ń gbé ojú àlẹ́ wọlé o àti ìgbẹ́ta ìgbà rẹ̀ lọ sí ìlú náà ìgbà rẹ̀ lọ sí fáàtì wa ń gbé ẹtú sí abọ́ ìdìbò nípa àlẹ́ wa òní wa ọlọ́wọ́ tó wá ní àṣẹ ẹ̀ka lónìí à ń ní ìkan lónìí nípa wá ní lónìí ẹ̀ ipò wọn akẹ́kọ̀ọ́ wà lọ́la. ó ní àwọn ọ̀gá ń bẹ wọ́n ní láàyè ṣùgbọ́n wọn ọ̀tá lónìí wọ́n ti àìsàánú wọn láyé fún òbí ìfún láyé wọ́n tó wá ìsàánú wọn ó lù bẹ lórí ayé báwo àti àtúntò wọn á lè sọ oṣù àdá ìwà ìgbà kan àlejò ìgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ lọ́wọ́ ìgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ àwọn tó wá ní lónìí àwọn ẹ̀wà àmì láti máa ti ní lónìí àti ẹ̀sìn kan láti máa ti gbàdí kò lónìí bí àwọn abẹ́rẹ́ lò fi wá tẹ̀sí ọ̀rọ̀ ọ̀bẹ rẹ̀ ìgbà náà fọ́ọ̀tì àwọn yẹn ìgbà tó àjọ àwọn yẹn inú ká jẹ́ lónìí torí pé tó bá ti lọ́la níta bá ti lónìí ló ń tàn wá ẹ̀rọ àwọn ìfẹ́ fẹ́ wọ́n ní láàyè ṣùgbọ́n bàtà ara wọn wò ní wọn lórí òkèèyàn wò ní wọn bọ́ọ̀lù ọmọ tó wò ní wọn nítorí àwọn tó wọ́n ti dára fún lálẹ́ àwọn náà wà wọ́n pé ara lágbájá àtúwọ́n ti fún alájọ òwúrọ̀ padà tí wọ́n àyè wọn lónìí àwọn ni wọ́n jẹ́ sábà bí nínú wọn lónìí lówó alájọ ìwọ̀n máa wọ́n á àti wọ́n tún onímọ̀ náà ti fún bẹ́ẹ̀ kí wọ́n fún àbáyé wọn fi dùn bí ti dé ní àǹfààní tó wà lọ́nà ìwọ̀n jẹ lónìí

ẹjẹ́ á máa bà nípa ẹni ẹjẹ́ àti wọn bò lórí láti máa rántí ọ̀la wa ká máa rántí ọ̀la wa pé á mọ kíkọ̀ ọ̀la wa á mọ kíkọ̀ ọ̀la wa kò sí ẹ̀ka tó dùn ọ̀la wa ọlọ́run tó mọ̀ tó wọ̀ fún wa. onígbé tó wáyé pé bá a ti máa ṣe lónìí ìyẹ̀fẹ́ rẹ̀ bá ti fún wa lọ́la tó máa ti kéde ara ẹni ní gbogbo tó máa ti kéde jù ní á máa ṣàbámọ̀

bákan àtúgbò àwọn ọ̀dọ́ àrígbé protest náà ti lọ lórílẹ̀-èdè ìsáájú àti pé ìfọ́nbọ̀ ni àti ìfọ̀ bẹ́ẹ̀. Ní polisi ní Nàìjíríà láà tí ọdún sẹ́yìn máa ń lè láti ètò ìgbé rẹ̀. Ẹ̀dá kan ìgbé ká máa ń lọ fún àwọn ọmọ wa, àwọn àbúrò wa, àwọn ọ̀rẹ́ wa. Ilé ìlú máa ń fi gẹ́gẹ́ náà kò fi gẹ́gẹ́ rárá. Wọ́n dá kókòrò ni. Wọ́n dá kókòrò ni. Ẹ má jẹ́ ọdún ìyẹn lè fi àìdíwọ̀ rẹ̀ náà sí nǹkan wọ́n kì í fi àwọn ọ̀nà ara ní ju ọ̀wọ̀. àwọn ọ̀nà tí sáà tó wà gbọ́dọ̀ wá ní yẹn ọ̀nà tí nǹkan àtẹ̀lẹ́ gbọ́dọ̀ ní yẹn tí ìlú gbọ́dọ̀ rárá àwọn àkókò tó ara wa. ó sọ fún akẹ́kọ̀ọ́ náà ní pé polisi ẹ̀fọ́ pàdé oníjọba bá yóò tó gbé oníjọba bá wà tòun ní oníjọba bá àtúntò ìlera wa ní àwọn àkókò àwọn àkókò tó wà wa mẹ́rin irú tó bẹ́ẹ̀ ká máa rú ipò náà ìgbàgbọ́ àwọn òkùnrin ní àrùn káàkiri kan wá sí àtúnṣe wọn ara wa lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ìbàdàn òní báyìí tí òun bá ń fi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kí ló máa kò sí kú sí ọ́rí káàkiri káàkiri káàkiri káwá dáhùn sí ọ̀rọ̀ àyè àtúnṣe láti bọ̀ sẹ́yìn alẹ́ ní àjù àwọn ọ̀gá ń bẹ wọn ò ní fi láti kó ti kọ́ ìdó sọ̀rọ̀ wọ́n ti wọlé wọn bẹ̀rẹ̀ onídìrí kẹ́ta ti wọ́n wà àwọn tẹ̀sílẹ̀ tí wọ́n èyí tẹ́ tó àti àjọra yìí ṣé ẹ máa ronú ṣe àwọn ọ̀rọ̀ káàkiri máa máa fi ti àyè wa kọ́nà kọ́ sáà lọ́wọ́ àwọn ọ̀nà àjọrọ̀ lọ́wọ́ láwọ̀ owó rẹ̀ ìjẹ́ àwọn kọ́nà tó ga àjọrọ̀ lọ́wọ́ wa ni tàbí tó ga àjọrọ̀ lọ́wọ́ sáà lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ wa ni náà àkọ́lùkọ́ láwọn owó àbúrò ìgbọ̀ngbẹ̀rẹ̀ káàkiri ọ̀nà àjọrọ̀ lọ́wọ́ láwọ̀ owó rẹ̀ ربنا آمنا بالدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب النار ربنا اهدنا لنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين حقا للعرش في الظالم هذا لذلك كان وحبلنا منك الرحمه انك انت الوهاب اللهم انا نعوذ من جهل البلاء وطبق الشكوى وصيب القدر وشماتة الأعداء اللهم حسنا بمثل في أمور كلها وأجلنا من أهل الدنيا وأهل الآخرة اللهم أنت مثل الدعاء قوات الإجابة وقل هناك معبرة وأجرنا كما وعدت هذا الإكرام إنك لا تخلف المعاد وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك الله بحبك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك